Hello, what do you do? It is your boy, Batosa again. So, Maruk posted a, a audio book of us speaking in Urdu. So, me too, I'm inspired to speak in my own language, you know. So, let me speak some Yoruba for you. So, yeah, mo fẹ́ sọ sọ mo fẹ́ sọ Yorùbá díẹ̀ fún yín ṣé ẹ mọ̀ lórí twitter mo máa ń tweet all the time grammar mo máa ń gbà ìgbà ìgbà ìgbà mo máa ń gbé lórí yín lórí lórí twitter ń bẹ̀ but you know i'm also a guy tẹ́ pé ṣé ẹ mọ̀ pé nàìjíríà mo ti wá so tó wàá mọ̀ pé nàìjíríà mo ti wá by now ó yẹ kó o ti mọ̀ pé nàìjíríà mo ti wá so you know grammar mo ṣe máa ń gbé lóyún lórí mo máa ń gbé lóyún lórí lórí twitter everyday but mo ń sọ yorùbá mo ń sọ pidgin you know mo gbé ní nàìjíríà for for almost eight years. So, hey, get him on what he do. Anyways, this is your boy signing out. Thank you.